yín máa ń ṣe mí ṣebí lẹ́yìnbó ẹ wo ẹ wo i'm in Nigeria look at me i don't have cough i don't have cold i don't have allergy i'm fine once i enter my flight land to Dam Germany immediately I I I I I perceive abi preserve the atmosphere mo ma develop cold mo ma develop cough mo ma develop different things look at me in Nigeria ṣé mo wúkọ́ ni ṣé mo wúkọ́ ni mi wúkọ́ mi wà allergic anything nílùú yìí but once i'm in Germany or i'm in Europe tí n bá ti gbóòórùn àwọn igi yẹn mo máa develop coughing mo máa develop cold kàtá oríṣiríṣi ló máa ṣe mí tí máa tún fi kúrò nílùú yẹn padà now look at the sacrifice i'm going through kí wá sọ pé mo rí owó mo wá ná owó lọ síbi tí ò yẹ kí n ná sí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ nírú challenges tí mo máa ń ní torí pé ẹ̀ kì í ṣe show ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ní challenges ikú kọ̀ wá nílùú èyìnbó ẹlòmíì bá egungun ẹsẹ̀ ló ń san òtútù ti jẹ́ òtútù ti wọ̀ bọ̀ kò ní choice ó máa ṣiṣẹ́ ṣé ìyẹn wá mi pé kẹ máa rí owó kẹ máa ṣe àṣedànù mi ò kò wù mí kí máa rí yín ẹ̀yin aláṣẹ àrẹ̀kàgẹ̀ yẹn ará amẹ́ríkà yẹn ó máa ń dùn mí iṣẹ́ lẹ̀ ń ṣe kárakára amẹ́ríkà ẹ fàṣẹmọ́ra ju àwọn tó wà ní europe lọ ẹ náwó yín síbi tó wà united ẹ má jẹ́ kí àṣà mú yín open your eyes open your eyes ẹ má jẹ́ kí àṣàṣì kó mú yín ẹ àṣàṣì tí ò mú yín from day one ẹ má jẹ́ kẹ́ pàdé àṣàṣì lórí social media why will you be in, in, in, in America you don't have meguna and blangata to think someone come outside and said he's sick fine i appreciate you all that you stand up and contributed money kì í ṣe pé ẹ contribute owó fún bàbá yìí that he should travel out you are contributing money for him to build to build house someone that is sick ṣé health ló kọ́kọ́ kàn ní his life matters first his health health health yes you, all come on because of his health even mama ìgbèjọ ọmọ aráyélé the mama is not still fine too the mama is not still fine you all should open your eyes take these people if you want to fly them out fly their life matters ṣẹ́ni tó bá ti ta ló tó bá wà òkè àwọn ọmọ wọn lè ṣètò ju eléyìí lọ fún wọn make sure you make them fine first ilé tẹ̀ ń kọ́ tẹ̀kọ́ ń kọ́ dé wèrè kiri àwọn pípù ara wọn ò yá ẹ àwọn pípù ara wọn ò yá contributed money take them travel out òun lè máa fi gbà yìí lè máa fi gbẹ̀yẹ you all say they are your celebrities you know Nigeria doesn't have good facilities no problem owó tẹ́ fi kọ́lé yẹn ẹ bá ti fi fly wọn out tipẹ́ wọ́n á ti gba good medical treatment ẹ good medical treatment gbogbo yín ẹ kàn ń kọ́lé ẹ kàn ń sọ pé wọ́n gbà wọ́n gbé wọn wá èèyàn sì kẹ́ ń kọ́lé fún who who does that who does that now tábàdé sọ wọn á ní jealousy jealousy jealous of what Elédùmarè ń jẹ́ kí n rí ogun àpadà sábúrú pé mo máa ma tọrọ fine bara different bara tí mi lọ fẹ́ máa jẹun náà kí n máa fi dèèyàn ìwọ̀nba tọrọ kọ́bọ̀ mi kúlíkúlí mi àti gàrí tí mo mu ó sọ ó fún mi lọ́kàn balẹ̀ ẹ́ now so èbèbè ti kú sìn the house you all built ìgbà tí Suyi Òbèbè wà láyé ìgbà tẹ́ kọ́lé ẹ̀yin ò rí pé ìtìjú ni ẹ̀yin ò pé ìtìjú ni this house all you all built mo ń bọ̀ èmo sọ pé tí orí orí ò bá pé ó pe rẹ̀ ní dáwátùlù èèyàn lè má jẹ́ dáwátùlù kó dé fìlà pupa sórí kílà káyẹ̀ ẹ̀pọ̀ inú ẹ̀pọ̀n ẹ̀ ni ọpọlọ dáwátùlù wà inú ẹ̀pọ̀n ẹ̀ lọpọlọ ẹ̀ wà èèyàn lè má èèyàn lè má sọ pé ẹ̀ ń dáwó gbogbo yín ẹ̀ fura ọ̀pọ̀lọpọ̀ owó tẹ̀ ń dá tẹ̀ ń fi ń kọ́lé fáwọn pípù yìí àwọn inú àwọn fámìlì wọn ò dùn sí i won't lie to you òun lẹ ṣe máa ń rí pé àwọn fámìlì wọn máa bá dùn wọn tẹ bá ti kọ́lé fún wọn òun ló ṣe jẹ́ pé oore yín ò lọ́pẹ́ oore yín ò wà appreciated toore yín bá wà appreciated ni you understand tí oore yín bá wà appreciated gbogbo àwọn family wọn ló máa bọ́ta tó máa appreciate ẹ̀ ẹ wo gbogbo àwọn tẹ́ ti kọ́lé fún kò wà appreciated lẹ́yìn ìyá gbọ́nkọ́ nìkan tí ẹ ti kọ́lé sí ìlú ẹ̀ táwọn ọmọ ẹ̀ lọ ń ráyè ń wò dáadáa because ẹ lè múyàn kúrò ní ibi tó wà tó wà unique sí tó wà kíní kan sí ẹ̀kọ́ dédé mú kúrò ẹ lọ sí sáìtì kan nínú igbó kan kò ní ra àwọn family ó máa tó pẹ̀lú kan tó máa tètè kú náà ẹ wo orú bàbá sún èdèdè yẹn ìgbà tí bàbá yẹn bed right nínú yàrá kan ó sì ń gbóhùn ariwo àwọn neighbor àwọn ọmọ kékeré kó ṣáà rí àwọn ẹmọ ilé facebook asapli ló ń gbé ó máa gbọ́ ohùn àwọn tó ń lọ tó ń bọ̀ ìyẹn lásán gan ó máa fún ní normal good good good health ẹ máa rí àwọn ìyá mi tó ẹgbẹ́ táwọn ọmọ bá kọ́lé sí city wọn á mo fẹ́ mú ikro village ah wọ́n máa láwọn lọ o àwọn lọ àwọn ti wà ní àwọn láìkì village àwọn òun ló mẹ́mí wọn gùn ṣé understand so irú àwọn máa yẹn ẹ mú kúrò ń bẹ̀ ẹ mú lọ síbi ẹ mú lọ sí new site ẹ mú ẹ mú lọ sí new site kò ní kò ní gbóhùn àwọn túntúntún àwọn ọmọ ọkọ̀ máa gbóhùn ẹyẹ tó bá dalẹ̀ a máa gbóhùn túntún àwọn ohun kòkòrò tó máa ń tọ́nátọ́ná yẹn a máa gbọ́ now look at his family when, while he's alive his family said they can't come there they can't come there now ṣé ẹni tí àwọn family ò tiẹ̀ wọn ò ní interest lórí ilé tẹ́kọ́ fún ṣé ẹ lọ́ àpàdà wá now who wants to host the house now. Nigerians. wàhálà wàhálà wàhálà hey, Nigerians in diaspora my fellow mothers and fathers living in diaspora please spend your money wisely kò sẹ́ni tó ní ẹ má ṣoore ẹ ṣoore tí kẹ́yìn ti ẹgbẹ́ experience ìlú òyìnbó ẹ gbé wá sí experience ìlú òyìnbó ẹ gbé wá sí Nàìjíríà. Ilo òyìnbó tẹ wà yìí ìgbà tẹ́mi de Ilo òyìnbó mi ìfijọ́ kan sùn tarí kì í ṣe pé ìbò kọ́lé fún mi bàbá mi ò kọ́lé sílùú òyìnbó ìyá mi si Ilo sílùú eh immigrant immigration ni mi àbálọ́ ṣe ń pè àmì asylum seeker mi o de fijọ́ kan sùn tarí nítorí pé èyìnbó ti kọ́ àwọn ilé yẹn sílẹ̀ wọ́n ti kọ́ ní one room one palo one room one palọ̀ fún ọjọ́ waju ilé tèmi de si wọ́n ti kọ́lé yẹn more than three hundred years ago ó gbogbo ìgbà lọ́ fi ń renovate ẹ̀ lọ́ fi ń renovate ẹ̀ so báwa ṣe kó débẹ̀ táwa lọ do you know how many families that have packed in ìgbà táwa lọ yẹn many many asylum seeker in twenty years kọ́sì máa ṣe asylum seeker ní Germany àwọn èèyàn máa ṣì tún máa dé síbẹ̀ torí pé wọn ò kọ́ fún private person you all have this experience if you want to help you want to build home for the homeless you all should think and raise money build build one one room one one room so that people will be beneficial from it build it like a home build it like a house but you all are i don't know you don't have sense you don't have sense and you are working your hand earn money ẹ eh, ṣé ìbò ẹ̀yin náà tẹ wàá lóyìnbó ṣé ìbò kọ́lé fún yín rí ni ṣé ti dé ìbò kó mú èèyàn homeless kó kọ́lé fún rí ni ẹ. Eh? my sister used to take care of Baba Sui baby before you know Shobo since when he was in camp. The woman didn't go anywhere. She will not go. Because woman yẹn only lè jẹ́ pé ṣọ́ọ̀bù ẹ̀ ilé ọ̀run ẹ̀ kò jìnnà síbẹ̀ yẹn ẹ wá gbé lọ sí ìlú bàbá lọ́kọ́lé It's not good. Eh? You all are you are spending money anyhow. Now ilé tẹ a fún Sui bèbè ń sìn. Eh? Ilé tẹ kọ́ fún Sui bèbè ń sìn. is it government or you want to put another person another person there? because you use baby name to build the house who wants to go and live in Ibadan now ẹ ti rí sí pé àṣedànù lẹ ṣe báyìí tó ní ta bá sọ wọn á ní sí ìlara hatred tennessee kò ní jẹ́ kí etí yín là ẹ̀dẹ̀ ṣàṣedànù that is why nigeria is not progressing nigeria is not moving forward e, experience èyìnbó mo e believe pé ó yẹ kẹ́ gbé wá sí nigeria káwọn èèyàn tún fi máa learn láì tí gbèlú èyìnbó gan kí wọ́n máa ní ọ̀pọ̀lọpọ̀ ah báwọn èyìnbó ṣe ń ṣe wọ́n ti ṣe bẹ́ẹ̀ nigeria look at how they build lagos state ṣebí àwọn ibì kankan lórí tó fi change lagos state eh ibì kankan lórí tó fi change tó fi tó fi ẹ̀wọ̀ gbogbo àwọn bọ́ọ̀sì kí lórúkọ àwọn bọ́ọ̀sì yẹn BRT bus ṣe bí àwọn òyìnbó ló ń ṣe tẹ́lẹ̀ ṣe bí àwọn òyìnbó ṣe bí mọ́ọ̀lù ẹ̀ làwọn gan ń bí tẹ́lẹ̀ ṣe bí mọ́ọ̀lù ẹ̀ làwọn gan but àwọn wọ́n ṣe BRT bus you enter with your card àwọn Lagos state government àwọn náà gbé wá àwọn náà ti ṣe tábà ń kọ́ àwọn ìṣe òyìnbó díẹ̀díẹ̀ Nigeria too will be great now kàkà yìí tẹ́tí wà lú òyìnbó tí ẹ̀kọ́ pọ̀ lọ́yìn move forward níṣẹ́ ló move backward níṣẹ́ lọ́pọ̀ lọ́yìn move backward tábàdé sọ̀rọ̀ kí ni ẹ máa ń dùn mí mo ṣe máa ń ṣe pé ibẹ̀ bá lápá láì ṣe ewúrẹ́ ewúrẹ́ nìkan ló máa bá sọ̀rọ̀ tí ò ní gbọ́ ẹ ewúrẹ́ nìkan ló máa bá sọ̀rọ̀ tí ò ní gbọ́ ní ìsílẹ tẹkọ fún bàbá sóbèbè billions of naira tẹdá cow market cow market nǹkan tẹ́mi kọ́ máa sọ fún yín ni pé ilé yẹn ibẹ̀ ni kẹsìn bàbá Suebebe sí alàgbà that house belongs to Suebebe since Nigerians don't want to use that money to take care of baby medical medicament they use it to build house for him once he's once he already built burial ground here fún inside that house inú ilé yẹn gangan ni kẹsìn sí so nobody will sleep in that house just him alone because orúkọ ẹlẹ́fi kọ́ tẹ́ bá ń gbé àwọn ẹlòmíì síbẹ̀ ọlọ́run má jò dákúfà o bẹ́ẹ̀ mo sọ fún yín o tẹ́ bá ń gbé àwọn ẹlòmíì sílé yẹn Elédùmarè ń jẹ́ kó dákúfà so ilé yẹn gangan ni kẹsì sí bèbè sí torí orí ẹ̀ lẹ fi gbowó tẹ fi dá orí ẹ̀ lẹ fi gba owó tẹ fi dá so inú ibẹ̀ gangan ẹ wọ́n bá ṣe sin ẹgbin ọ̀run sínú ilé inú ẹ̀ gangan ni kẹsì sí bèbè sí kẹlẹ̀ gbé píṣọ̀ ẹ̀ síbẹ̀ ipe nàìjíríà ló dáwó sàárè fún o. sọ̀rọ̀ mi yé yín tẹ́ ẹ̀ bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn aráàlú òyìnbó ẹ̀yin tẹ kúkú wáyé àṣedànù tẹ́lẹ̀ kò sí wọ́n ní kan bàbá ṣe wáyé páàrí láàrí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yín ló wáyé àṣedànù so tẹ́ ẹ̀ bá dẹ̀ ṣàṣedànù yẹn ẹ̀ lè nísinmi so ẹ máa ṣàṣedànù lọ ẹ̀yin olólùfẹ́ tèmi èmi ò ní lajúlẹ̀ kẹ́yìn jì sọ́fìn ẹ lè jì sọ́fìn láyé ọlọ́run ò ní jẹ́ èmi á máa ṣí létí inú fẹ́ni tó bá fẹ́ gbọ́ ṣẹ́kọ̀ọ́ tí mo sọ yẹ yín ìyẹn lọ bẹ́ẹ̀ bàbá sún èbèbè ọlọ́run àfọ̀run kẹ́yìn nàìjíríà ló pa yín o àwọn lọ fún yín medical treatment torí selfish interest wọn tọ́lọ́ ń kọ́lé fún yín ilé lọ́kọ́ fún yín sìn ara yín ò dẹ̀ yá orí wíṣì ẹlẹ́wà tẹ́ fi kú ṣé ara yín yá bẹ́yẹn àwítọ́ wọn ní kó máa gbé yín lọ deliverance èèyàn sì kẹ́ aráàlú òyìnbó ní kó máa fún deliverance ẹ i pé ọlọ́run má jẹun dìwà hmm. ìyẹn lọ fà ẹ jẹ́ ká ka òpin ẹ comment ká tó bọ́ sí ọ̀rọ̀ Mr. Oriyomi Hamzat there should have been built close to where the sister can constantly check on it dey play Shebe, ẹ build èèyàn ni you all don't know you are building that your that your so called Uh, uh-uh, uh, uh-uh. alẹ́ ẹ̀ tó gbọ́n ṣebẹ ẹ gbọ́n ẹ tó gbọ́n mm. anyways you guys should comment ṣẹlẹ̀ anything tẹ́ fẹ́ sọ kí n bá yín kà síta ká tó bọ́ sọ́dọ̀ Oríyọmí Hamzat alájí alájí alájí alájí Oríyọmí Hamzat alájí my love. <laughs> àwọn alájì alájì alájì àgùntàṣọlù ọkùnrin ogun ẹkùn tágìrì péré ẹ níjà alájì yọ lókèrè gbogbo ọmọge yọwọ́ ọṣẹ wọn níbi eléyìí ó jálé ẹni á sì jọ kọ ẹni gbogbo ọmọbìnrin báyìí wọ́n sì ń gbọ̀ndì sàn wọ́n sì sọ̀dùnú pàpàpàpà lórí kọ́kọ́rọ́ alátẹ̀fà alájì alájì alájì orí yọmí fúnra rẹ̀. ẹ má bínú o orí máa ń yọ Can you imagine someone that needed medical attention instead of they just built nonsense? <laughs> Adébùkọ́lá ṣé ti ẹ̀rí ẹyin nìkan mo rí pé wà lamẹ́ríkà torí yóò gbàbọ̀dé o torí mo rí pé Adébùkọ́lá Brooklyn àbí Brooklyn dẹni <laughs> Adébùkọ́lá Brooklyn ẹyin nìkan mo rí torí yóò gbàbọ̀dé lára amẹ́ríkà yẹn torí gbogbo àwọn hundred percent wà lamẹ́ríkà lórí facebook ninety percent orí wọn ti gbàbọ̀dé ẹ̀yin nìkan lẹ́wọ̀ ẹ̀ṣẹ̀ wà lára àwọn ten percent orí wọn ti gbà àǹtí mi kan àǹtí mi náà wà lamẹ́ríkà mọ́mí ayọ̀ orí àwọn náà gbàbọ̀dé torí àwọn mo tẹ̀ máa mo máa mo máa ṣí wọn létí inú nípa àǹtí mi létí inú lè jò tàti wẹ́rẹ́ ni tẹ̀kú tẹ̀lé tàti wẹ́rẹ́ ni wọ́n sọ fún àǹtí mi you can't have someone like me as a sister on this social media and be gullible tàti wẹ́rẹ́ lè tẹ̀lé o mo máa kọ́ mọ́ wọn létí ni pé kókó kó làárọ̀ fàdí tí àwọn lè rip àǹtí mi lórí social media kò possible lórí ìta fọ́gò táwa jọ ń fọ́gò they no fit rip my sister <laughs> eh, eh, why happy now Alhaji ah agùntàṣe ó lò làlájì ọkùnrin ogun agùntàṣe ó lò ọkùnrin ogun ẹkùn tágiri pé rẹ níjà ẹ eh, Alhaji adọ now ẹ jẹ́ ká wá ṣe ṣó alájì alájì ó dàbẹ́ máa wo ṣó mi ọlọ ṣẹ́rísì tẹ̀ ń wò yìí èmi ló máa ń pè ní vaccine fẹ́ni tó bá sick èmi ló máa ń pè ní portfolio fẹ́ni tó bá lápòlò <laughs> ṣé ní ẹ̀yin lẹ́ mọ̀ yìí mi torí pé rí mi tán àwọn tí wọn ò rí mi tán ẹni tó fún mi ní best best v blogger of the year <laughs> ẹ̀yin lẹ́ẹ̀mọ́ yìí mí èmi ni portfolio fẹ́ẹ́ tó bá lápòlò èmi ni vaccine fẹ́ẹ́ tí ó bá ní ìlera ara àbí àìlera èmi ló ń pè ní ibuprofen fẹ́ẹ́ tó bá lára dídùn èmi ló tún ń pè ní kí wọ́n máa ń pè mí èmi ló pè ní foundation fẹ́ẹ́ tójú ò bá fine <laughs> eh, èmi ni èmi ló ń pè ní drip water fẹ́ẹ́ tó bá ní sickness ṣọ́ọ̀ tí mo ṣe ń jẹ ta ìjọ́ mo ṣe ṣófà lájú orí yomi náà ìjọ́ tí mo lọ ṣe body wash ìjọ́ wo ni ìjẹta ṣọ́ọ̀ tí mo ṣe fún alájí orí yomi ìjẹta ṣọ́ọ̀ yẹn ó fún alájí ní double dose of energy alájí orí yomi i love you ìṣe pé mo love yín fẹ́fẹ́ yín o mo kàn love yín ni pé ṣọ́ọ̀ mi fún yín double dose alájí orí yomi bàbá nu èmi mo fàlàjì lẹ́nà jì í dangan no fi kì í my no fi kì í àwọn wèrè ọ̀sìn mi fẹ́ kìlì vibe alájì mo bá bọ̀ta tani mo ní no fi kì í my shine shine shine lukuluku shine iki iki iki iki ikumi shine shine shine shine shine shine fáìkìlà olómọ alọgà líkìmí ìsìkà lọkọmọẹsìn àìfìlì lọ sọ fáyìn àsokò máa sọ fáyìn ebi mo fàlàjì vibe nígbà tí mo rálàjì tó wá sunkún mo nálàjì ẹ̀ ń sunkún ṣé fún àwọn táyé wọn ti ta tí Elédùmarè ò jẹ́ kó lọ́pọlọ tó yín lẹ́yìn sunkún fún ni àbí àwọn tí wọ́n ń jàjà pé kọ́ń gbé àwọn náà wá ṣe bàbí àǹlà tọ́ọ̀rọ̀ owó oúnjẹ tẹ́yìn fún àwọn tó jù wọ́n lọ lówó oúnjẹ lẹ́yìn sunkún fún aláàjì aláàjì èmi ò láìkí ẹ o ṣóò yẹn mo ṣe fàlàjì làlájì bá gbọ́nra nù làlájì bá bínú ah! làlájì náà bá ní ẹnájì <laughs> làlájì orí ọmí kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fún yín ẹ̀ ní wálé mo lọ fún yín ogun ń gbọ́ ogun ń gbọ́ <coughs> dàbí mo nídìí omi ẹ wá gbọ́ kọ́tà alájì sọ alájì alájì pélépélépélépélé alájí pínpínlẹ́pínlẹ́ ẹ wá gbọ́kọ̀tà alájí alájí bínú wọ́n para wọ́n faraya fún gbogbo ẹ̀yin ohun ewúrẹ́ tẹ̀wá lórí Facebook bóyá. a ẹ̀ ní sóríire. àṣẹ o. a ẹ̀ ní sóríire. alájí ní a ẹ̀ ní sóríire wọ́n ti ní a ẹ̀ ní sóríire wọ́n bínú alájí bínú tán wọ́n ní a ẹ̀ ní sóríire tún ní sóríire àṣẹ o àṣẹ o èyí tẹ́ wí ẹ̀gbọ́n ọ̀run ti gbà ó yá alájí. ẹni sori ni. àṣẹ o. ní dábẹ́ yẹn àtẹ̀tẹ̀ mi àṣẹ o alájí ni kò ní dá fún kò ní dá fẹ́yìn tẹ́ àtẹ̀ní tẹ́ ń gbèjà kò ní dá fáwọn tó rò mí pin ẹ̀bà ojú iṣẹ́ ni wọ́n ń ṣe tí wọ́n gun private jet alájí ni kò ní dá fún ẹni àtẹ̀ní tẹ́ ń gbèjà alájì oríyọmí ló sọ bẹ́ẹ̀ wọ́n ní kò ní dáa fún ẹni tẹ́ ń gbèjà àtẹ̀yìn fún ara yín bẹ́ẹ̀ ni ṣoríire ẹgbẹ́ bímbo tí kú bá ń sọ̀rọ̀ ikú làlájì àrùn lẹni tẹ́ ń gbèjà àrùn á máa gbin ni tẹ̀tẹ̀dẹ̀gún alájì ti lómi nínú tẹ́lẹ̀ kí ẹ tó máa gbé egbin dé alájì oríyọmí Hamzat he work hand earned money alájì oríyọmí Hamzat he work struggling, hustling, humanitarian, face any challenges, face people predicament, face war for Nigerians. You all now, because of beggar, because of CEO of beggar, ẹ ti gíbo alájí lójú alájí ní kò ní dá fún gbogbo yín gbogbo yín kì í ṣe fans mi o ẹ̀yin fans mi o sì ẹ máa da fẹyìn mi orí tẹyin lọ́pọ̀ ẹ̀yin lọ́pọlọ ẹ lè fọlọ mi kẹ máa lọ́pọlọ ṣùgbọ́n àwọn tó ń gbèjà àkànpọ alájí yẹn alájí ní ẹni ṣoríire aláàjì kò ní dáa fún yín àtẹ̀yìn àti CEO of Berger àtẹ̀yìn Berger àtẹ̀yìn Berger àti CEO of Berger aláàjì Oríyọ̀mí kò ní dáa fún gbogbo yín. abẹ́ ìyá wò ni. aláàjì dẹ̀ ṣe sínwìn ni. Oríyọ̀mí ò kéré aláàjì kan tẹ̀mí sọ fún yín nìyẹn Oríyọ̀mí ò kéré sóríyọmí kéré nú ayé ni àkùtà sọ́dọ̀ ọkùnrin ogun ìgbà tó ríyọmí tó ń forí lakú lọ lórí social media àárí sí yóò bẹ́gà yín àárí alàgbà bẹ́gà yín tí sí e Oríyọmí ti ṣe humanitarian Toríyọmí ti ń lọ sẹ́wọ̀n torí ọmọ ọlọ́mọ Toríyọmí ti ń forí lakú tó ń fojú balẹ̀ ẹjọ́ torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ceo bẹ́gà yín ò tí forí la kú fún anybody ó ń bẹ́gà tó ń jẹun ni tó ń pocket ara ẹ̀ you understand CEO Berger kò tí ì forí lakú fẹ́ ní bọ́dì rí ẹ̀yin lẹ́ ń bọ ẹ̀ borí yọmí rí o ẹ̀ bọ orí yọmí rí orí yọmí ló tún ń bọ àwọn èèyàn CEO Berger yín ibi tó rí yọmí bá ń dé wọ̀n bí ìyá ìdá àbí ká kúkú sọ pé alàgbà Berger anybody ló lè jẹ́ alàgbà Berger alàgbà Berger alàgbà Berger níbi tí orí yọmí tó ti ń forí lakú fún humanitarians tó máa ń sọ pé kí ni Oríyọmí ṣe fún humanitarians tó forí lakú tó fẹ̀mí ẹ̀ lẹ́wu Elédùmarè ni ò pa orí ló máa ń yọ kiri bí orúkọ ẹ̀ ni alájọ Oríyọmí ẹ má bínú pé mò ń pè yín lórúkọ orúkọ là ń pọ̀ bá aládé bí mo ṣe lè express feelings mi nìyẹn ẹ̀dẹ̀ gbádùn ẹ̀ alàgbà bẹ́gà yín kò tí ì ṣe alàgbà bẹ́gà ń bẹ́g ẹ̀yin lẹ́ ń fìdí alàgbà bẹ́gà ẹ̀ fìdí Oríyọmí rí oníṣòwò kéré nu ayé ni Oríyọmí ò dẹ̀ kéré ah, àgùntàṣọ́ lo ọkùnrin ogun ẹ kò pera ẹni jà tí kú bá sọ̀rọ̀ àrùn alàgbàbẹ́ka yín máa máa gbé ìdè wáyé. ó yá ṣé ti ń gbọ́ orí yomi amzat ni sórí orí yín burú ni oníṣẹ́ yìí ṣeré ni oníṣòrí yín burú ni sórí yín dàrú ni oníṣòwò ṣe alágbèwá ni ṣé owó tóun gbà lọ́wọ́ yìí lòun fi ń jẹun ni. Oríyọmí níṣẹ́ ilẹ̀ ń bó òun ni ẹ̀ẹ́dẹ̀ borí omi o ẹ̀ẹ́ borí omi àmúsàtò àgùntàṣọ́lù ọkùnrin ogun èyí tí Oríyọmí àmúsàtò kó kọ́ máa gbéyàwó wọn kẹjọ kọ́ máa jọ àwọn àṣebá bíi àńlá ẹ ṣe o Nàìjíríà ẹ ẹ lè Oríyọmí àmúsàtò kọjọ ìyàwó wọn níṣẹ́ lọ́wọ́ Oríyọmí àmúsàtò gan CEO ni Oríyọmí àmúsàtò CEO ni so ó yàtọ̀ sálà gba bẹ́gà ṣó ti eyín bẹ́yẹn ẹ má ẹ ṣọ́ra yín o ó ní ẹ̀bọ́ àwọn ẹ̀bọ́ ìyàwó òun o ẹ̀tọ́ dẹ̀ ni Oríyọmí ló tún ń bú àwọn mẹ̀kúnnù so ẹ ṣọ́ra yín kì í ṣe Oríyọmí ò ṣí pláfọ́ọ̀mù fáwọn sábó babian làwọn mẹ̀kútúrú adẹ́tẹ̀ apárí alárùn aláìsàn Oríyọmí ò ṣí pláfọ́ọ̀mù fún ọ ó ṣí pláfọ́ọ̀mù fún àwọn awareness kò dé wá tọrọ owó lọ́wọ́ yín lójoojúmọ́ o so respect is reciprocal bàbá ẹni abálágbà ni bàbá ẹni abálágbà lórí Yọmí tí ó bá jẹ́ àfinipé ní àfihànpìyàn ìbàjẹ́ òṣì tó mára kó sábà tẹ́wọ̀ ẹ wo Oríyọmí yẹn sùn sùn sùn ẹ ló ń jẹ́lọ́ọ̀tì bẹ́gà ṣé olówó máa ń jẹ́lọ́ọ̀tì olòṣì ni ṣé olówó ṣé máa ń jẹ́lọ́ọ̀tì olòṣì ni nígbà tẹ́ bá wo Oríyọmí yẹn sùn sùn sùn ẹni tó rí ń yọ káàkiri gbogbo ibi tó bá lọ orí ló ń yọ kiri ẹ wá sọ pé ó jẹ́lọ́ọ̀tì bẹ́gà ẹ̀yin lẹ máa jẹ́lọ́ọ̀tì nǹkan burúkú láyé yín ẹ̀yin lẹ máa jẹ́lọ́ọ̀tì nǹkan burúkú lẹ máa jẹ́lọ́ọ̀tì àpadà sáburú láyé yín nǹkan tó bá mú orí yọmí jẹ́lọ́sì bẹ́gà ipò òun náà fẹ́ wá dé tó ń gbàgbà agbára ọlọ́run jẹ́ kórì gbogbo ẹni tẹ́ wíṣì rẹ̀ gbogbo ilẹ̀ máa rí irú ẹ̀ tẹ́ pé ẹ máa sọ̀rọ̀ ayín di sábó ó yẹ ẹ má bọ̀ ẹ má bọ̀ bàbá yín máa tọrọ owó èyí lẹ̀ máa rírú ẹ̀ orí yọmí ò ní rírú ẹ̀ tó máa fi kú láyé ẹ̀ ẹ má fọ̀ orí yọmí ó bá ní kò bàjẹ́ má fọ̀ ọmọ ìyá mi mo wà pẹ̀lú ẹ̀ má fọ̀ bí àápì àṣẹ jẹ́jẹ́ má fọ̀ nǹkan tó yẹ kéṣe nìyẹn tẹ̀ ń wá tẹ̀ ń sunkún Ah, ẹ fọkọ̀ gan òun mo sọ fún ìyàwó yín pé ká ní mo mọ àdírẹ́sì jọ́tẹ̀ sukùn yẹn máa kọ́ àwọn ọmọ wa wọ́n á fún yín ní blow job tó gbà wọ́n á mọ́kó yín dáyà wọ́n á sọ̀kì yín pa ẹni sunkún mọ́ ẹ ṣe ah, ẹ ti ní sí pé show mi tó bá yẹ wọ́n sọ pé zero mo wà important show mi fún alájì ní ginger bá alájì ṣe máa sunkún alájì àbí díẹ̀ before beggar bẹ́gà náà kàn lọ́sàn-án kan torí pé ẹ̀yin àtọ̀rọ̀ jẹ tẹ̀sí bílífù pé wọ́n sì ń gbé ayé yín bọ̀ wá tọrọ owó lórí ayélujára wọ́n sì ń gbé ayé yín wá ṣẹ̀sí lórí ayélujára kọ́ bá yín tọrọ owó káwọn ìyá yín máa kúnlẹ̀ kan máa rábàbà pé ẹ ṣé o ẹ ṣé o tẹ̀ ń tọrọ táyé yín ò kò táyé yín wọ́wé lójú ayé yín ẹ wá lórí yomi kó máa à ẹ ṣọ́ra yín o lóde kan mọ̀. àwọn tí gbà lọ ni fi dé yẹn. wọ́n ń ṣe <laughs> bàbá ẹ má dá wọn lò wọn ò mọ ibi táyì ti travel lọ globally Oríyọmí ó travel lọ globally Alhaji Oríyọmí jọtẹ wá sí Germany gan mo fẹ́ host yín ṣùgbọ́n ojú yín ojú yín bà mí lẹ́rù ojú yín le ó le ó le ṣùgbọ́n mo lọ fún yín mo lọ fún yín. kí tó gbé kámẹ́rà sí ẹ̀rọ kan lójú mo ti ràn yẹn wá wá lọ́dọ̀ ẹ̀ lọ. olórí ibú ni wọ́n nígbà tẹ́ ẹ̀ fojoojúmọ́ ayé yín wá tọrọ owó ẹ fún wa lówó o ẹ lágbájá kan alàgbà bẹ́gà kọ́mọ̀ ẹ̀ ti dárúkọ ẹ̀ ni lọ́sọ̀dọ̀ alàgbà bẹ́ẹ̀gà inú ẹ̀ náà dùn àti gbédé o gíláàsì yìí fẹ́ ra gíláàsì ó yá o àti ṣàkáǹtì o lórúkọ jésù ẹgbàkóso ẹ̀rọ àánú gbà lórúkọ jésù ẹ̀rọ àánú gbà àánú gbà àdéhùn páwọn dàrú ṣàlù àlùn ṣoṣà mi alàgbà bẹ́ẹ̀gà alájì orí yọmí ní káwọn tó gbé kámẹ́rà fi hàn kan lójú àwọn ti ṣe behind the camera bẹ́ẹ̀ náà nírú àwa yìí náà ìwọ̀nba tó wà lọ́wọ́ wa láàárọ̀ láàárọ̀ yìí mo sì fún àwọn tó wà ní receptionist mo sì fún ọ ní transaction lórí àkáǹtì mi wọn ò béèrè o èmi mo kàn fún wọn torí pé àwọn mẹ́rin ni wọ́n wọ́n ṣe dáadáa sí mi sọ́dọ̀ mi yẹ yín wọn ò béèrè èmi mo kàn fún wọn pé ẹ̀yin mẹ́rin ẹ fún mi láàká nọ́mbà èèyàn kan ó donate àká nọ́mbà mo dẹ̀ ṣe owó sí ó yá ẹ lọ pín wọn ò i give it to them wọn dey appreciate inú wọn dùn torí orí òjijì ni so torí pé àgbè sí kámẹ́rà bàdẹ̀ ṣú ṣe ń lọ yìí tá à ń jáde yìí ago still give kò mí ìpa àgbè sí kámẹ́rà ìyẹn ò mí pé ah, we no dey help ọdún ló ń bọ̀ yìí àṣírí àwọn èèyàn tó ti fokùnfà wá ipe ọdún ẹ̀wọ̀n pé mi ò jẹ́ ìṣe mùsùlùmí but mi ní nítorí ẹ̀ pé mi ṣe mùsùlùmí yẹn make i no give i go give gbàṣekéré mọ yìí ṣe máa wọn ó dàbí ìgbà téèyàn ń gbingi ni ẹ máa wọn èèyàn tó máa ń sásábẹ ẹ máa wọn adúrú tó sásábẹ wa pẹ̀lú bá ṣe kéré tó jẹ́ pé babian làlàwa náà ṣùgbọ́n babian látàwa ó ní grey ó dẹ̀ lójú títí o mo mọ àwọn tí mo lè sábà póyá give me something give me something èmi ò ní wá sórí social media pé àdúrà mi pé Elédùmarè jẹ́ kí n rí ogun. ogun tó máa mú mi wá máa fi àwọn èèyàn gba owó fi àwọn èèyàn gba owó kókú lọ kárùn lọ kí n tó lè máa bọ jẹun jẹ ọlọrun jẹ elédùnmarè kí n rí mi mo kọ́ láyé mi mo kọ́ nǹkan tó máa mú mi máa gbé àwọn èèyàn bíi tèmi wá ipe ya ẹ máa dáwó fún gbogbo ìgbà táyé máa mọ̀ mí pé yá bá kan ló máa máa elédùnmarè ọlọrun ní mi ò ní rí tó bá kàlàǹgídá mo mọ àwọn tí máa tẹ bọ́tìnì ẹ̀ pé ó yá fún mi lélẹ́yìí fún mi lélẹ́yìí ẹ fún mi lélẹ́yìí afẹ́fún lágbájá Oríyọmí Hamzat ó ti ń ṣe oore ẹ̀ ó dẹ̀ ti ń ja humanitarians fún àwọn aláìní fún àwọn tí ó yẹ pé wọn lẹ́nu kankan àfọlọ́hún ṣùgbọ́n unfortunately Nàìjíríà ah wẹ́ẹ̀bẹ̀ lẹ́ẹ̀fẹ̀sì ni olóṣèlú pé ìgbà ìbò tó bá ti gbé gàrí ike kan fún wa fún yín wọn lọ́pọlọ mọ́ wọn á máa lọ dìbò fún ni pé ó fún wa ń gàrí torí pé wọ́n sì ẹ sì nírètí pé wọ́n sì gbọ́ àgbẹ̀ ayé yín wá sórí ayélujára wá tọrọ owó ẹ̀yin wá mórí yọmí àmúzátì ẹ̀yin fẹ́ máa tú ẹ̀ sọ abẹ́ dọ́sbì ànígbà fún yín. yamad yamad. wọ́n ṣe fake party. wọ́n á jọ jẹ́ ìyàgbọ́n tó kù bàbá ni bàbá sí dọ̀ bá ń gbómi omi tí mo mú kúdà bá ń gbómi òkè orin bàbá ni bàbá sí mo kí yín o ṣàgbọ́ bàbá ní àwọn òṣòdà àwọn òṣòpọ̀nù kẹ́kọ̀ọ́ sí dànù. afọ́fù gbé mu àbí mo chase clout wá sórí social media. yẹ ti ń gbọ́ orí omi ò ṣe é sí clout he sacrificed a lot for Yorùbá especially Yorùbá Alhaji Oriyomi Hamzat oya eh, inú ọ̀sùnmọ́ bí ẹ wá gbọ́rọ̀ ẹ mi sọ pé mo láìkì yín Alhaji let it be the first and the last ẹ má bínú sá o mo dá lábàá ni o àbí kí n pa láṣẹ ni ẹ jẹ́ pa láṣẹ torí ọmọ láṣẹ ni mí àbí ọmọ má Alhaji mo pe ra mi ní ìyá yín torí pé àwa la fún yín lọ́yàn àwa la fún yín lọ́yàn Alhaji ẹ jẹ́ kó jẹ́ the first and the last tẹ máa kú fún mẹ̀kúnnù mọ́ ẹ jẹ́ kí mẹ̀kúnnù lọ kọ́ lọ dákú alájì ẹ jẹ́ kí mẹ̀kúnnù ẹ jẹ́ kó wọn dákú kọ́ lọ kú kọ́ ara wọn tí n bá tún gbọ́ pé ẹ kú fún mẹ̀kúnnù náà máa gbá yín lójú ni alájì ìjọ tí n bá gbọ́ pé mẹ̀kúnnù kan ń kú lọ ẹ̀yin wá gba kú ẹ̀kú máa gbá yín lójú ni ẹ jẹ́ kí mẹ̀kúnnù ẹ jẹ́ kó lọ kú ẹ jẹ́ kó dákú níbi tí nàìjíríà dé yìí ẹnìbẹ̀ tó wá fẹ́ kú ẹ jọ ń kú ẹ má kú fún mẹ̀kúnnù mọ́ your life matter justice for Alhaji for dying for Mekunu and the Mekunu are pushing him justice for Alhaji Oriyomi and his high time we do justice for you. ẹ mọ jọ́sí mo ti wà nílé ẹ̀ wọ́n ṣe é ṣe mo ti lé wọn. ìjà bíbí kọ́ ni mo bá lẹ̀ wọ̀n náà. Alhaji ní ẹ̀yin Mekunu olóṣìí tẹ́ ń sọ́gi lòun yìí ó ní ẹ̀mọ́jọ́ tóun ti wà lẹ́nu ẹ̀ òun ti ṣe ọ̀rọ̀ kéèsì òun ti lọ sẹ́wọ̀n lórí ọ̀rọ̀ Mekunu ó ní ìjà fámílì òun kọ́ lòun bá lọ ẹ̀wọ̀n ìjà Mekunu ni so Alhaji tí n bá tún gbọ́ pé ẹ kú fún ẹ̀kúrú máa gbá yín lójú ẹ wo fàlàjì o tá máa fi kú fún mẹ̀kúnnù kọ́ wá kú fún mi aláàjì ẹ má kú fún mẹ̀kúnnù olórí burúkú ni wọ́n ẹ rí pé mi mo gbèjà yín sí ẹ jẹ́ kọ́ lọ kú kú òjijì mẹ̀kúnnù tó bá pa ọmọ ẹ̀jọ́ pa mẹ̀kúnnù tó bá pa òun fúnra rẹ̀ ẹjọ́ pa mẹ̀kúnnù tó bá fọwọ́ lágbá lójú ẹjọ́ ń ba lójú wọ́n dì sáàfù ẹ̀yàn ẹ̀wọ̀n ìyà ni wọ́n tó ẹ̀ now i want to use this medium medium ni the media i want to use this media to appreciate all nigerian politicians since 1960 god will bless you either you are pdp either you are apc either you are adt either you are cnn either you are lp either you are ww all the nigerian politicians pátápátá káfàtà ìkọ́ ò ní kọ́ yín àyún lọ àyún bọ̀ lọ wọ́n yẹnu ẹ máa lọ́ọ́rẹ́ ẹ máa bọ̀ọ́rẹ́ gbogbo lọ́balọ́ba lórílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ ṣe ń fọwọ́ ọlá gbá wa lójú elédùnmarè á máa fún yín ṣe ẹ̀ ní jábọ̀ ẹ̀ ní wálẹ̀ ẹ̀ ní kọsẹ̀ àwọn ewúrẹ́ ní citizen nàìjíríà eighty percent ewúrẹ́ ni ẹ fọwọ́ ọlá gbá wọn lójú lọ dẹ̀ deserve it ẹ má yíwà padà o all the nigerian politicians from our president to senate all the leaders the politicians mo máa. mi ò ní máa ṣépè fún yín wọn máa máa ṣàdúrà fún yín ni nítorí pé ẹran ìyà ni wá we deserve it ti yé mo ṣe mọ̀ pé wọ́n máa sọ pé tí olórí kan bá fẹ́ ṣe dáadáa ipò wọn máa jẹ́ kókú tó tọ́ ni o gbogbo ẹ̀yin olórí wa ẹjọ́ ẹ dájú wa o ẹ má fún wa ná ẹ jẹ́ ara petrol èlò náà pe petrol nà ẹ eh, madam èlò lára petrol. ó di bẹ́ẹ̀ lórí ilé epo ẹ̀ ẹ̀ nnpc nìkan ló ń ta ní five. èlò ni normal apart. now ẹ̀yin president wa sir your excellency sir Petro ta.